أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات أحمده حمدا كثيرا وأشكره شكرا جزيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò ẹkún wọn lọ́wọ́n bá wa ọba tó ṣe wí pé òun náà ló tún bí wa sáyé láàárọ̀ yìí ọba bí ọlọ́run títí tá a wà láàyè yìí kọlọ́n kójọ kójọ já sórí ilé àbẹ̀yẹ̀mọ́ fún wa ìbànújẹ́ àfẹ́ ọlọ́run má sì ló ṣẹlẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì máa. ìyẹn ká mọ ẹjọ́ sì fún àyàfi ọlọ́run ọba aláàdì kan àtúnjẹ́rìí wípé ànájẹwà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá ànájẹwà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wa ìdí tí ó fi di ọjọ́ ìgbéǹde àlùkìyàmù ìkọ́tà ní máa ń èmi ní ọmọdọ́nù bíi mẹ́sàn-án tó sì ṣe gbèrègbèrè ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún twenty twenty five eléyìí tí a tún máa fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí nínú àwọn ìwà burúkú eléyìí tí ń bẹ lára owó àwa àyàfi àwọn tí ọlọ́run bá bá tààlú kí ni àkọlé náà alẹ́ ìfìrọ̀ kí ni mo pè é ìtumọ̀ rẹ̀ náà ni àdàpàrọ̀ ìdí òrí bẹ́ẹ̀ kálórí bẹ́ẹ̀ ìtẹ́ni òṣè àbí tí ò wí kálò ló wí àbí kálò ló ṣe ìbá pè ní àdìpìrọ̀ ọ̀gbìn ṣùgbọ́n alikazi irọ́ nílé ìlà nítorí bẹ́ẹ̀ ká ní òní bẹ́ẹ̀ òun ni alikazi àbí ibi òní bẹ́ẹ̀ náà ká àbí tó tí òní bẹ́ẹ̀ ká wá ní bẹ́ẹ̀ lórí alikazi bù náà nìyẹn lọ́dọ́ wá ti di alìkìtìrọ́ kéèyàn dáadáa pààrọ̀ mọ́ nǹkan àbí mọ́ èèyàn á sì rí pé ìwà yìí ọ̀gọ̀rọ̀ nù wa là á máa ń ṣe é ọ̀gọ̀rọ̀ nù wa. Islam ó jẹ́ àmọ̀ wípé ìwà yìí ìwà tí ò dáa ni yìí tó ṣe pé fèèfì ni o sì fẹ́kẹ́ ni yóò rà á o sì pé lọ́ọ̀rì dínà fún un bẹ́ẹ̀ náà ni tí ò sí nínú ẹ̀sìn kéèyàn sọ pé ara ẹ̀sìn ni ìtọ́lọ́wọ́n bá òbí kò wá ló ń gbé bẹ́ẹ̀ nígbà tó ní alẹ́ kéfì ti rọ òun àbí etí ànábì ò sọ fún wa sallallahu alaihi wasallam kẹwàá ní owí àbí etí ò ṣe kẹ ló ṣe nígbà tó ní alẹ́ kéfì ti rọ òun lélẹ̀ afáwa alikabawi rahimahullah wọn ní tẹrí alẹ́ kéfì ti rọ òun yìí wọ́n àlẹ́ àdéhùn mínàlì káàdì wọ́n ní tẹ̀lé lè tóbi ju irọ́ pípa nìkan lọ ìyẹn ni ká mú òwe yorùbá wá àbí ọ̀rọ̀ yorùbá dẹ̀ ní àfiwé wọ́n á ní àròpurọ́ kò tó ọ̀dọ̀ pé àrò ní abẹ́rẹ́ òun dá sódò ọ̀dọ̀ pé náà wá ní á mo dẹ̀ gbọ́ sáǹdì rẹ̀ lóòótọ́ o tó dògbò ìyẹn tá a bá ju abẹ́rẹ́ tó lò ṣé èèyàn gbọ́ sáǹdì kankan bẹ̀ á rí i pé ọjọ́ fi ń parọ́ ju àrò lọ títà àrò lè ráì abẹ́rẹ́ lè já sódò lọ́wọ́ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọjọ́ fi náà wá ní a kò lè gbọ́ tó dùgún tó mọ̀ yìí pé a ọjọ́ fi onírọ̀ nìyí ta sọ wọ́n ní àlè sírọ̀ ó tóbi ju àlìkáàdì bí lọ wọ́n ní sábà sọ pé ìtàrọ̀ ìtàrọ̀ ìtàràlà wọ̀tálàpọ̀ mọ́láyà sí ó àyàfò olùpẹ́kẹ́yìn ó ní in tí ò ṣẹlẹ̀ in tí ò lálàáfíà in tí ò tọ́ káwá lórí bẹ̀ inú jẹ́ pé gbogbo in tí ò ṣẹlẹ̀ ìwọ bá ní bẹ́ẹ̀ ló ṣe rí ìtìrọ̀ ọ̀hún ni ó ti ṣe yẹn aládàá pààrọ̀ irú rẹ̀ wò wọ́n wá ní wàhádà àálùmọ̀ nínú máa láyà bí ojú àǹdùkọ́ wà máa láyà bí ojú àyọ̀bọ̀àl wọ́n ní sẹ́rí lè yìí òun ni gbogbo nǹkan tó ṣe pé kò tọ́ káwí àti gbogbo tí ò tọ́ ká máa ṣe wọ́n ti àdàpọ̀ àwọn ìwọ̀n mọ̀ yá mi wọ́n sì dáadáa parọ́ mọ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. afáwa àwòrán yìí rọ̀hìmọ̀ wùlá àwọn onítẹ̀rí àlẹ́ ìtìrọ̀ wúwa ìtìrọ̀ ń lè kí sọ́ọ̀tì kàdíbàdì láàbùlàlà wọ́n ní àdáparọ́ òun náà ni ká lọ mú ìtàn kan wá káwọn ìtàn arọ́ tí ò ní pílẹ̀ wọ́n lélẹ̀ yìí náà ni wọ́n pè ní kí ni ìfìrọ̀ ìdí ò ṣẹlẹ̀ afẹ́ káwọn yóò gbà ó ṣẹlẹ̀ àbí sẹ́nìkan ò wí kò wá ní mo gbọ́ tó wí tí ò ti wí ìfìrọ̀ òun nìyẹn o ìwọ ọmọ ìyá mi ṣọ́ra torí ọjọ́ gbèdé àlùfíàmà ọjọ́ tó ṣe pé ọlọ́run bá ní bàdà àwùjọ nílẹ̀ ìdíje lọ́dọ̀ ọdẹ ìyàwó maláyà ń fa máàlú mọ́lá bànúà ilá mọ́nà àbá ọlọ́ àbíkọ́ mi tẹ̀lé ọjọ́ tó ṣe pé owó àtàwọn ọmọ yín wọn ò ní profit wọn ò ní benefit yìí kò sábà ní kankan tó ń bẹ́ẹ̀ ṣe fún yín àyàfẹ́ ni tó bá wá bọ́ lọ́wọ́n bá rẹ̀ pẹ̀lú ọkàn tó lálàáfíà ọkàn tó sì fẹ́ lálàáfíà yóò mórí bọ́ kó nu ẹbọ kúfúrú ọ̀yọ́rọ́ pípa àbòsí ṣe ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti àwọn ọ̀wà míì tí a túbọ̀ máa kà fún wa. lórí ìdíyẹ mi nínú àwọn àyà tí wa. olúwa wa ẹlẹ́dàá wa ó ń bá èmi àti yín sọ̀rọ̀ kábà lè mọ̀ wípé aburú ni ká mọ̀ parọ́ mọ́yàn àbí ká mọ̀ sọ tí ò ṣẹlẹ̀ láti mọ̀ fi tìfara ẹnìkan ọlọ́run ni àwọn òbí lẹ́nu ṣe tọ́jú rọ̀jì fáwọn ẹni adúláàbù mímọ́ ni sáró alẹ́ lẹ́yìn kájíba. ليذل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين ọlọ́run ta ló fi ń jẹ́ alábòsí èèyàn bú ju ẹnìkan tí ń dàdà parọ́ mọ́lọ̀ lọ ìdí tó ti wá nítorí ẹ̀ parọ́ mọ́lọ̀ yìí lèyòdì lánà sàgbègbè àyè ó fẹ́ sọ àwọn èèyàn nù láìsí òun ò ní mà àwọn tó fẹ́ sọ nù náà ò ní mà ó wá parọ́ mọ́lọ̀ yìí tọ́lọ́ ọba òbí láti lè fi sọ wọ́n nù ọlọ́ni iná lọ láyé àgbẹ̀lẹ̀ kọ́ máa ń dọ́ níbí dájúdájú àlá ò ní fi gbogbo àwọn ìjọ alábòsí mánà. sọ ayé ilé ìjẹ kan nínú àwọn àyà tí àbẹ̀wò sóràtúlẹ̀ àmì àyà one hundred and forty four tàbá tó wọ ọ̀rọ̀ yìí ọlọ́run ọba láàrin famanifsaro alàdáyì alkaliba min bá àdìdáyì lẹ́yìn tọ́lọ́run bá ti sọ àwọn ọ̀rọ̀ lọ nípa àwọn Yahudi àti ìwé wọn ọlọ́run gbogbo ẹni tó bá ti wá yí gbogbo àwọn tí ní ìpadà onífàmọ́ni sáró alọ́dá ilẹ̀ káàdìgbà mi bá dìdáàdì ẹnikẹ́ni tó bá tún wá lọ dáadáa pààrọ̀ kan mọ́lọ́wọ́ nítorí wọn lọ́wọ́ bá ò sọ̀rọ̀ tí ò sí nínú ìwé yín tẹ wá lòun lòun wí à ọlọ́ni wò láyìíká ọmọdé ọ̀lẹ́wọ̀n ọlọ́ni alábòsí onírú àwọn èèyàn bẹ́ẹ̀ o Suratu Ali ayé àtẹ̀sí pọ̀ ilé iná ń bá wa mùsùlùmí náà wí nítorí wọn bá ò sọ nínú al tàbá bí ń tì sọ́dọ̀ ọlọ́run èèyàn ti dáadáa parọ́ mọ́lọ́ nìyẹn ọlọ́run lálábò sí nírú àwọn èèyàn bẹ́ẹ̀ tàbá sì ilé ìjẹ pẹ̀lú àyà tá a kà lẹ́ẹ̀kan ọlọ́run bá ní a òun ò fẹ́ràn àwọn alábòsí nígbà tó ọlọ́run bá ti sọ pé òun ò fẹ́ràn ìyá náà padà bá la yaghfiru an yushraka bihi dájúdájú aláwọ ní pàpọríjì gbogbo ẹ tó bá bá wórogún ẹ tó bá tẹbọ pẹ̀lú rẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n ẹ tó bá tẹsẹ ní tó bá ti yàtọ̀ sẹbọ tó ń bá fẹ́ òun lè forí jìn ọlọ́ni wa man yushrik billah pàkọ̀dé sárọ̀ ìfúnmọ̀nà àbí máa ọlọ́ni tẹwàá rẹ̀ tó bá wórogún pẹ̀lú ọlọ́run dájúdájú ti dáadáa pààrọ̀ mọ́lọ́run o torí pọ́nà ọba òlórogún kò sí lẹ́lòmíì kò bímọ ẹnìkan òbí ìkẹwàá máa bá wa fi àwọn nǹkan wọ̀nyí wá orogún ọlọ́run ní dájúdájú ẹ̀dí dáadáa pààrọ̀ o ìsìmọ̀mù àdéhùmá àtẹ̀sẹ̀ tó tóbi òun ni ní ẹ̀dí ṣe yẹn àwọn ayé àpọ̀ tí ọlọ́run ọba Allah tí ó sọ lórí kéèyàn máa dáadáa pààrọ̀ máa ọlọ́run ọba Allah tabatun onu aya mi ọlọ́ni wà látàkú lórí máa tásìkò àti ìnátòkòmọ̀ lẹ́kàdìbá ẹ má máa sọ gbogbo tí ẹ kàn lè máa fi àwọn ahọ́n yín máa fi ròyìn àwọn kìíní sì jẹ irọ́ torí pé ẹ̀ ń sọ wípé áádà hàlálù eléyìí ẹ̀tọ́ ni wàádà àrọ́mù ilé iná àìtọ́ ni ara yí nìkan náà lẹ́bí wí ẹ̀wò bọ́yọ́ lọ́mù àgbọ́gbọ́rọ̀ ànẹ́bí wù sallallahu alaihi wasallam ọlọ́ni wọ́n wá ń sọ pẹ̀lú ahọ́n wọn ahọ́n ọ̀rọ̀ yìí wípé eléyìí ó tọ́ kò tọ́ lè alẹ́lẹ́ ilẹ̀ kàdùbà kàn fẹ́ fi dáadáa

tó ọlọ́run bá jẹ́ káwọn ẹ̀fí àwọn kèfèrí aládàdà pààrọ̀ ni wọ́n àwọn alábòsí náà aládàá pààrọ̀ òun náà ni àwọn náà torí ẹ̀bẹ̀ jẹ́ pé mùsùlùmí máa máa jẹ́ ẹni tí ó máa pààrọ̀ tábàtún ronú náà ọlọ́ni wà mọ́ni adúlámù ní mọ́ni sárọ̀ alẹ́ ilẹ̀ káàdìbá ọlọ́ni ta ló fi ń jẹ́ alábòsí ju ẹni tí ń dàdà pààrọ̀ wọn lọ lọ wọ́n wá níbi ìlàlẹ̀ islam tí wọ́n níbẹ̀ sì ń ṣe àpè mọ́ra islam mọ́ra rẹ̀ ní kí n sọ pé mùsùlùmí lọ ó ti ń parọ́ mọ́ lọ ọlọ́ni ọ̀lọ́ láyé abẹ́lẹ́kọ́ máa ń dọ́ nílé ọlọ́run ọba àlá kìí fi àwọn ìjọ alábòsí mọ́nà sóràtúnṣọ́ àyà ẹlẹ́ẹ̀kejì ìwà fáwọn. sọ wọ́n mọ̀ yá mi nínú Islam jìnnà sí àdàpàrọ̀ o wọ́n pàrọ̀ torí kó dẹ́ta àwọn èèyàn ó lé ọ sólódò àìsí èèyàn rè wọ́n pàrọ̀ mọ́lọ́hùn wọ́n pàrọ̀ mẹ́sìn wọ́n pàrọ̀ mọ́ ànábì sallallahu alayhi wa sallam torí pé yóò padà lẹ́yìn fún ọ láyé ń bí àti lọ́jọ́ gbéǹde alkiyama sọ nínú àwọn ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ tó fi jẹ́ àmà aburú tí ń bẹ níbi ká máa dá àdàpàrọ̀ máa yàn nínú bẹ́ẹ̀ a ti rí àdé tí wọ́n gbọ́ alátọ́dọ̀ wá sílà bún al-Asqa rọ̀dí ọlọ́wọ̀ ayù wọ́n ní yakul ó sọ báyìí pé kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́dọ̀ àyòdá rọ́jùlù ìlà mẹ́rin àbí rí dájúdájú nínú àwọn àdáparọ́ tó tóbi òun ni kẹ́nìkan ó máa fira rẹ̀ sí sára ẹni tí èsì bàbá rẹ̀ lára ẹni tí èsì bàbá rẹ̀ àwọn yóò rí àyínà mọ́lámsàrọ̀ àbí ìtọ́jú rẹ̀ ò rí kó wá mọ̀ sọ fún ojú òun rí i kó máa fi kó máa sọ fáwọn èèyàn à ah, mo wà ń bẹ̀ nígbà tó sọ gíní àdàpàrọ̀ nìyẹn o àwọn yàkú làálà rasulillahi sallallahu alaihi wasallam mọ́lá mi yàkú àbí kó máa sọ tí anábì ò sọ ibi kò sí afọ́nrọ́ tàbí èlùbọ́ tó tó rí èèyàn bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó ń bẹ fún wa nínú àdéhùn yìí lu ọmọ ìyá mi ni pé eh, ẹni tí èdè bàbá rẹ̀ tó bí ọ ò gbọ́dọ̀ máa pera rẹ lọ́mọ rẹ orúkọ bàbá rẹ náà ló máa jẹ́ nínú àwọn sọ̀rọ̀ tó ní pé bóyá ẹrú ni bàbá wọn àwọn bàbá tí wọ́n á kú kóòwò tó dàgbà pọ̀ mọ́ bàbá ẹ̀ wọ́n yìí sì orúkọ pé bàbá ẹ̀ nígbà tó ń ti dàgbà ó kàn mú orúkọ ara tiẹ̀ ni orúkọ ara tiẹ̀ nìkan náà ni ó máa jẹ́ kò ní wá lọ sọ pé òun jẹ́ ọmọ lágbájá tẹ́lẹ̀ yìí sì ti bàbá ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin oníṣekúṣe promiscuous women ọ̀ràn lẹ́dá péjọ gbígbà lè fi àmà ọmọ tó lóyún ó sì wá lé ọkọ ọmọ kọkọ rẹ kọ ló lóyún ó wá lọ fi ọmọ yẹn obì ti sáré ọmọ wa ń jó orúkọ bàbá oníbàbá lórí pé ọmọ rẹ jẹ ayé tiẹ̀ náà àtọ̀run kò sì ti bàjẹ́ ọlọ́run ló mọ iye ọmọ ọlọ́mọ lẹ́gbẹ́ bàbá oníbàbá ní wò wọ́n nínú àwọn ọ̀rọ̀ báyìí ó sì ti dá wàhálà láyé ẹnìkan ẹ̀ bímọ mẹ́rin àwọn ọ̀rẹ́ rẹ̀ ló wá jẹ́ káàkiri tú sí lọ́wọ́ wa lọ DNA pé yẹn náà mọ́ ní ẹ̀rọ kó sànù at the same time wọn ò ti ṣe ní nàìjíríà ní ìlú òyìnbó náà ti ṣe ló padà wá hàn wípé wọn èyí kò sọmọ ẹ̀kẹ́ kan nínú ọmọ mẹ́rẹ̀ rẹ̀ ó sì ti náwó gbogbo àwọn ọmọ lójú alábúrọ́dù kan lọ yunifásitì lọ́hùn ó jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó ṣàfihàn ẹ́ firstborn lọ́dún náà lọ́hùn ó ti pé bíi forty five years ọlọ́run mọ́jà ṣàfihàn ẹ bá ń pa náà ẹ̀yìn ẹ̀ náà àti ibi ìpanu tẹ́lẹ̀ náà àná àti ibi. sọ wọ́n mọ̀ ìyá mi ẹni tó bá mọ̀ fóun ló lóyún òun náà ni kò lọ gbóyún kún tó bá mọ̀ pọ̀pọ̀ rí òfin ọlọ́run kọ́ ọ́ lẹ̀ pé mi òkè pẹ̀lú yìí ẹ̀ ń fún mi lóúnjẹ ẹ̀ ń tọ́jú mi ẹ̀ ń ti gbogbo ẹ̀ fún mi lóòótọ́ ṣùgbọ́n tẹ̀rí ló níbi ọ̀rọ̀ ti bí mi ò wà ókè ọkọ dẹ̀ ní sápá rẹ̀ sápá rẹ̀ kò lè ṣe jù bá lọ tọ́ tó bá ti lóun fẹ́ máa lọ túlẹ̀ torí pé yóò padà wá gbé ẹ̀ máa lè bẹ nílé nígbà tí ìwòrán ti tẹ lọ́rùn tó sì na ẹja ara rẹ̀ síta tọ́ àbí kí a ṣàtúnṣe láàrin ẹ̀ so bákan náà ìtaàrí kò mọ lórí èyí ń dájọ́ ojú nínú Islam ìtumọ̀ ènìyàn o ó fojú kan wò ní ìwọ fílẹ̀ òun ló lórí burúkú ẹ̀yẹ yóò ṣàkáǹtì fún ní alkiyama sọ kí n tó bá ti rí mọ́sọ̀pọ̀ orí kó mọ́ bá dáràn bákan náà káwá parọ́ mọ́ ànábì صلى الله عليه وسلم olórí abúlé eléyìí náà. nínú àwọn abú kékeré ọmọ dáadáa pààrọ̀ wọ́n ní àkọ́kọ́ ń bẹ àlè ìṣirọ́ áádọ́nù nínú àlìkájì wà á ṣáájú kọ́tọ́rọ́ alẹ́ ìṣàmáyì wọ́n ní sẹ́yìn ẹ̀rí ká àdáparọ́ ó tóbi ju irọ́ pípa gangan lọ ewu rẹ̀ sì lágbára fún àwùjọ àwùjọ tó bá ti ń parọ́ ò ní jẹ́ káwọn èèyàn mọ ibi tó ń jọ dájọ́ síbẹ̀ torí tó ti ṣe ń parọ́ ẹni pé tó bá lè gbé àrí fún wọn kán gbẹ́bi fẹ́lòmíì rìhárà sì sì rèé ìwọ ni ó jẹ̀bi ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wàsílà tó lè dìmáàrí sọ́ọ́hìbì wàmàna haúláhù ike ó jẹ́ ojúpọ̀nà tí yóò kópa àrùn bá ẹni tí ń dàdà pààrọ̀ yẹn yóò sì tó kó parun bá àwọn tó bá sọ̀rọ̀ àǹdí ẹ̀ kì í sóun nìkan ni aburú yẹn ó kọ̀ǹzíùmù má yóò tún kọ̀ǹzíùmù gbogbo àwọn tí wọ́n bá wà ní agbègbè rẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta alẹ́fìrọ́wù yusketul jabbar wàtọ̀ríkun ìlànà wọ́n ní kéèyàn máa dàdà pààrọ̀ ìmọ̀ bí ọlọ́run ọba aljabbar nínú. No ìmọ̀ parọ́ ìmọ̀ dàdà parọ́ ó sì jẹ́ ojú ọ̀nà tí èèyàn ó fi wọ̀ná. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin yuskitu adalata sọ ibi ìbẹ́ ìnà náà wọ́n ní ìmọ̀ dàdà parọ́ yìí yìí máa ń jẹ́ kí ìṣedéédé èèyàn kó jákò láàrin àwọn èèyàn àwọn èèyàn ò dájọ́ òdodo wọn ò ní gbàtọ́ ti dáadáa parọ́ nìsín tí ó dẹ̀ sí bá ti fẹ́ pẹrifáì pé rọ́lẹ́ ní ipa ìrọ́kọ́ yìí máa ń da ọ̀rọ̀ rú láàrin àwọn èèyàn ni àwa ní mọ́bó la fẹ́ dájọ́ sí ń bẹ̀ inú jẹ́ pé mùsùlùmí tó bá bẹ̀rù ọlọ́run ó ní parọ́ lórí ọ̀rọ̀ bọ́rọ̀ yẹn bá ti rí gẹ́lẹ́ òun náà ló ṣe wí wọ́n ní ẹlẹ́ẹ̀karùn-ún yóò gbé olè mọ̀tárì mahinan mọ̀tákọ̀rọ̀ bẹ́ẹ̀nà náà wọ́n ní sẹ́rẹ̀ bá ń dáadáa parọ́ ìjọ tá a ti rí rẹ̀ bá fi tú pé irọ́ lẹ́ni ń pa o yóò dẹni yẹpẹrẹ láwùjọ àwọn èèyàn o wọ́n ní ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ ìparí wọ́n ní sẹ́rí àlèpìrọ́wù yìí o dàlélu dọ́àfìlì imán ń tọ́ka sí pé ẹni tí ń dàdà parọ́ òun ìgbàgbọ́ rẹ̀ lẹ́ ìgbàgbọ́ rẹ̀ weak kí ló ṣe fẹ́ parọ́ fún nígbà tó mọ̀ pé n tó ṣẹlẹ̀ aláàárín ìwọ náà sì mà bó ti ṣe rí ṣùgbọ́n torí pé òfẹ́ dẹni yẹpẹrẹ òfẹ́ kí wọ́n bílẹ̀mù ẹ ló ti wá parọ́ yẹn ọlọ́run bá padà tún ẹjọ́ ń dá lójú ògbìn àlùkìyàmà yẹ̀yẹ́ rẹ tó bá kọ́fà ọ̀pù láyé gbangba wálé àgbógbó ẹ̀dẹ́ èèyàn pátá òun padà wá rí pé a ẹni ló parọ́ mọ́ ẹni yìí láyé ọlọ́run ló mọ iye tí àwọn èèyàn ti parọ́ mọ́ tó sì ti pa wọ́n yẹn tó ti pa wọ́n yẹn ìkọ́sẹ̀lẹ̀ lamẹ́ríkà recently ẹniyẹ tó accuse ẹniyẹ pé ó rèpò òun ni ẹniyẹ ti wá lo ah, bóyá bí forty something years lẹ́wọ̀n ìgbà yẹn arábìnrin ẹ̀sẹ̀ wa tó sọ pé irọ́ ló ń pamọ́ subhanallah ìbànújẹ́ bẹ́ẹ̀ niyẹ pé òun sọ pẹ̀lú gbogbo proof ńjọ́ náà lọ́hùn ṣùgbọ́n gbà tí ẹni tó ní wọ́n rèpò òun òun ní upper hand ẹlòmíì náà wọ́n pa wípé òun ló pẹ́ ló pààyàn ó dẹ̀ ló ń kọ́ ti sàwọn ọ̀wà burúkú lọ rí tẹ́lẹ̀ o ṣùgbọ́n ẹni tẹ́ ló ń pa yìí òun ò pa ikú rẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ti wọ́n padà pa òun náà létà létà náà tó wá ní ẹni tí ó wà tó mọ̀ pa ó pa dáa wọ́n dáadà pààrọ̀ mọ́ àyàn wọ́n mọ̀ yá mi kó mọ́ bá kàgbákò láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Thank you.